أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوكو لسي أدولون أترى لكم كاتي غفان نبي صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́mọ bá nàbí àti àwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àti gba mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ ojú pọ̀nà tí ànàbí wa sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ eléyìí ni ètò yín ètò wa Da'watul ìpèpè òdodo èyí tí wọn ò lù tí mọ́rẹ́sì gbẹ̀nì wa láti mọ́ṣáláṣí ìyànà bódìjà central mosque tí àwọn ustaasu wa sulaiman muhammadu awal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ń bẹ̀ kọ́nà balẹ̀ kọ́lá kó jẹ́ kí á rí àwọn ustaasu wa pẹ́ ẹnì kọ̀ọ̀kan náà tí à ń fi ọkàn bá ní gbá ètò yìí lọ kọ́nà balẹ̀ kọ́lá san wá ní ẹ̀san olóore àwọn Ramadan náà bí ṣe ń lọ yìí kọ́lọ̀ kọ́mọ yẹwà kó nínú ìkẹ́ rẹ̀ la hawla wala quwwata illa billah àwọn ustaasu wa ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa ní ìdajì tòní láti bá ní nǹkan tí wọ́n mọ̀ bá ní sọ lóru tòní òun náà ni nǹkan tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pátá tí wọ́n ń di ẹlẹ́bọ ẹni kálukú ń sá fún náà ni pé bóòlù ń sile rọ́gbọ́n dá sí ọ̀rọ̀ ọkú kódà kẹ́mi òun ti ẹ̀wọ̀n torí pé kọ̀sẹ́ni tí ó gbà pé òun ó kú kọ̀sẹ́ni náà ṣùgbọ́n ọ̀rọ̀ kù yìí sọ́dájú ọ̀nà wo lálẹ́ gbà fi múra alẹ́ dé sars lè rọ́gbọ́n dá sí káti ẹ̀ tó fi máa sún ọjọ́ wa gan síwájú kọ́nà balẹ̀ kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa àwọn sars wọn bá ní yànnàná àárín yìí. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa ba'ad asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọ̀pẹ́ ni fọlọ́n ọba tí ó sì wá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkẹ́lọ́ àti gẹ̀rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọrọ bá láti bá a máa jẹ́ kẹ̀ fún gbogbo wa lọ́nà bá ní kí anabi bá ní sàlékún ọ̀la rẹ̀ o. inshàlá rahman ọ̀rọ̀ tí atọ́kùn tọ́ka wa sílé ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí ó jánirin lórí àwọn ọ̀rọ̀ tó ti lọ wípé ń tọ́ ń fà tọ́pọ̀lọpọ̀ fi ń di ẹlẹ́bọ lónìí òun náà ni wípé àwọn gbà ẹlòmíì ò tiẹ̀ gbà pé òun ó kú ẹlòmíì gbà pé òun ó kú mọ̀ ṣé òun lè rọgbọ́n dá sí i tí àwọn ó fi sọ wípé àwọn ṣe gbékúdè táwọn ó fi gbé ikú yìí sí iwájú sí i. anabi sallallahu alayhi wa sallam tí Allah sọ̀tara tó rán sí wa láti lè bá a máa jẹ́ atọ́nisọ́nà wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni Allah subhanahu wa ta'ala sọ fún anabi sallallahu alayhi wa sallam nínú alukur'an tó jẹ́ àmọ́ àmọ́ wípé ikú tí à ń kú yìí kìí ṣe ọwọ́ wa ní ti ń wá o Allah subhanahu wa ta'ala ló ti parí ètò lórí kúkú ẹnì kọ̀ọ̀kan ìgbà tó ń kálukú ó lò arásà ti parí rẹ̀ arásà rẹ̀ bá ní sọ̀rọ̀ Suratul A'raf wípé a'udhu billahi minash shaitani rajim wa li kulli ummatin ajal fa idha jaa ajaluhum la yasta'khiruna sa'atan wala yastaqdimun Allah tó máa ní sọ̀rọ̀ Ali Imran wípé a'udhu billahi minash shaitani rajim kullu nafsin dha'iqatul maut Allah Ta'ala ní gbogbo ẹ̀mí pátá òní yóò tó kú o àtúnrí ẹ̀rí nínú suratu rahman wípé kullu man alayha fan gbogbo ohun tí ń bẹ lórí ẹ̀pẹ̀ ìpátá òní yóò tán kò sí nǹkan kan tí yóò padà ṣẹ́kù mọ́ lẹ́yìn Allah subhanahu wa ta'ala bákan náà anabi sallallahu alayhi wa sallam ọlọ́run tún sọ fún un nínú suratu zumar wípé a'udhu billahi minash shaitanir rajim الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون Allah subhanahu wa ta'ala ní pé ẹ̀mí tásìkò rẹ̀ bá tó òun a máa gbà mí ìsojú oorun gbà mí àwọn àfáàjọ yìí wáyé pé Allah subhanahu wa ta'ala máa ń mú ẹ̀mí àwọn tí ń bẹ láyé àti àwọn tí wọ́n ti kú tó bá fẹ́ jẹ́ kí wọ́n ríra wọn a máa fẹ̀mí ara wọn pàdé nígbà bá wa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àsìkò ìgbà tí wọ́n bàjọ́ túká ẹni tọ́lọ̀ ń bá fẹ́ kó gba ojú oorun bọ́sọ́jú ikú wọn ó fi ẹ̀mí ńlẹ̀ náà yọ ọmọ bẹ́ẹ̀ ni ti àlìkíyàmá yẹn lọ tó bá sì jẹ́ wípé alọ́sọ̀tara fẹ́ jẹ́ kí ẹni àsìkò tí ó tún lò láyé tó kù sí wọ́n sì àdẹ́mì padà sáré ẹni tó sùn lọ alọ́sàlò ló máa ń ṣe báyìí ó jẹ́ òye wa wípé òun lọ́ba tí máa ń pààyàn òun lọ́ba tí sì máa ń gba ẹ̀mí lára èèyàn nígbà tí àsìkò èèyàn bá ti tó ṣùgbọ́n ǹjẹ́ nǹkan kan bẹ téèyàn wá lè ṣe láti fi lè gbé ikú kú o kò sí o Allah subhanahu wa ta'ala ọ̀run àṣàṣàlám sí wa ó sì di ọ̀yẹ́ wa wípé àṣàṣàlám ló nífẹ̀ẹ́ sí jù ní gbogbo àwọn ẹ̀dá àwọn pátá tó wáyé pẹ́ nìkan ò tiẹ̀ ní ikú ni àṣàṣàlám ní ìbàjẹ́ nígbà tẹ́nìkan wòye wòye wòye lórí àlámárì ó wá ń pé wàhálà o أن أحدا ينجو من الموت سالما ولو أن أحدا ينجو من الموت سالما فسهم المنايا قد أصاب محمدا دا فسام لمنايا قد أصاب محمدا فسام لمنايا قد أصاب محمدا ọkùnrin ní tó bá jẹ́ pé ẹnìkan tiẹ̀ ń bẹ láyé ni tó lè là lọ́wọ́ ọkú tí kú ò ní pa tí ó bọ́ ni lọ́wọ́ ọkú. ẹ ó ní ta ni ìbàjẹ́ o ànábì ló jẹ́ tonti bẹ́ẹ̀ náà fasamu limanaya kọ́dí àṣọ́ba muhammada. فسام المنايا قد أصاب محمدا ọfà tí kúńtà mẹ́ni kọ̀ọ̀kan yìí ọlọ́mọ bá nàbì náà yín tó bá fi ele bá nàbì sọ̀rọ̀ sàlám náà kí aláwa kù fẹ́ni kọ̀ọ̀kan wa náà mà lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ apàdà sínú sọ̀yìn haimina hadith abi hurairah radiyallahu ta'ala anhu wàrúdọ̀ anabi sàlám ní alọ́sọ̀tàlá ń rán màláìka kú sí ànàbí Mùsá wípé kọlọ rè gbẹ̀mí rẹ̀ wá ojú ẹsẹ̀ tí màláìka kú lọ́dọ̀ ànàbí Mùsá ànàbí Mùsá ọ wá ní àwòrán èèyàn ìyẹn màláìka kú nítorí wípé ànàbí Mùsá ò sì kú dáàmà ojú ẹsẹ̀ tó wọlé rẹ̀ ọjà wọlé ah, tálẹ́ńtà wọlé mi láì sàrámù láì sèkan <laughs> gbàù lànàbí Mùsá bá kó ìgbàjú bo màláìka kú lójú rẹ̀ kan ah ìmọ̀lẹ́ka ìwà amúyọjú ọ̀pá àdàsọ̀dọ̀ àdàsọ̀tara wípé ó sì rán mi sí ẹrú rẹ̀ tí e pé kọ̀fẹ́ kú àdàsọ̀ kódà ọmọ ni ọ̀ya lọ́ọ̀rì bá ń bí padà ń gbà náà ànábì mi ni wá sọ fún un wípé ìwọ ni mọ́lákùlì mọ́ọ̀tì àtọ̀dọ̀ mi lọ́wọ́n bá ló sì ti wá tọ́ba wá dọ́dọ̀ rẹ̀ wá di oyè wípé mo ti yọ̀ǹda fún tí ọba tí ìsìtẹ́ńdà ti kú kọ́sà gbọ́wọ́ rẹ̀ báyìí lẹ́yìn màálù déédéé irun tí ọwọ́ rẹ̀ bá kàn bẹ́ẹ̀ yóò máa fi lu ọdún kọ̀ọ̀kan iyekíye tí irun kórè ọjẹ́ ojú ẹsẹ̀ mẹ̀ríkà kú padà ńgbà tí ọ̀dọ̀dọ̀ ànàbí Mùsá ànàbí Mùsá ti rí pé á ara fún pé màlẹ́kà lẹ́ni tó wáyé torí pé ní tí òjì ọmọ tẹ̀lé ni pé ẹni tí òrìrì tọ́ka sáré já wọlé rẹ̀ ojú ẹsẹ̀ tó wá padà wàá mọ̀ ó sì gba ẹni tí mo agbá tójú rí báyìí kò sírú dókítà ọ̀hún tí ó ti yá atójú ń ṣe padà ojú tó ti wà ókè padà ẹni ìwà ń sọ wípé ọlọ́run ọba lọ́ràn mi sí ọ báyìí báyìí ni tó sì wì kọ́dà tó wáyé pé òsì tí ìsìn náírà ti kú ni ọya gbọ́wọ́ rẹ lẹ́yìn à àbí musa ti bá wá gbọ́wọ́ lẹ́yìn màálù tó wá jẹ́ pé irun kọ̀ọ̀kan tí o gbọ́wọ́ mi báyìí òní déédéé ọdún tí n ó tún padà wàá lò padà kí ni ó tún wá ṣẹlẹ̀ yìn rẹ̀ ikú náà ni ikú náà náà ni ọkàn rẹ onítọ́ bá rí bẹ́ẹ̀ mo ṣetán báyìí ní ìsìn hadith ìjọ ìwà pé àwọn ànábì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìgbẹ̀mí tiẹ̀ tí ó fi sọ wípé so ti ṣetán láti máa bọ̀ ànábì ọlọ́run nìyẹn ṣùgbọ́n wọn tàbí mùsùlùmí sì mà ṣùgbọ́n míì pé n tó kù tàbí mùsùlùmí ló láyé lásìkò kò ju gbà tí mọ́lẹ̀ ìkéyìí lọ ọ̀dọ̀ ọlọ́run tí èbọ́ lọ́n sọ̀rọ̀ tọ́lọ́run ètò ìran padà ó ní òdì ó ti gbẹ̀mí rẹ̀ níta kọ̀kọ́ tó fi ń padà ńlọ rè sẹ́rí àsìkò títan ànábì Musa náà Allah subhanahu wa ta'ala dákun jẹ́ àdó ọmọ ní títí tòótọ́ amsa wa pàkíyèsí wa wípé ká tètè máa múra lè de ikú mọ̀mọ̀sí ni anúṣà sáàmù sọ wípé ẹnì kọ̀ọ̀kan wa kò ní jáde kúrò láyé yìí àyàfi ìgbà tó bá tó di wípé ó ti lo gbogbo ntọ́nà bá sọ àtàlà sọ wípé yọ̀ọ́ jẹ láyé àti ntí ó jẹ àti ntí ó ṣe ńgbọ́ ọba tó tán pátá òun ló ti rí pé èyàn ó kù inna ruhal qudus fi ru'i annahu lan tamuta nafsun hatta tastakmila rizqaha. lábùsà sọ pé ẹnì mi kò ní bọ́ báyìí àfìgbà tó bá tó di wípé gbogbo ntọ́lọ̀ ń pin fún láyé ó ti lò tán ẹ fattaqullaha anabisa ni ẹ̀yà apáyé ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ sì ṣe kíni o wà ajmilu fi talab ẹ̀ máa wá ntọ́lọ́run ọba níkẹ́ ẹ̀ máa wá láti jẹ́ àjàmù láyé fún yín ẹ̀ máa wá lọ́nà halali eléyìí ni tí ansa ṣe kíni o ti ń pàkíyèsí wá sí. bákan náà ansa sam tó wá ń di òye wa wípé kò sírú àárẹ̀ tó lè máa sọ ọmọ ànàbí adama kéèyàn má gbèsè pé àárẹ̀ kọ́ ni kú ó sún yàmàkú lójú tọmọ nàbí adama ni hasan sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan yín kọ́mọ̀ máa ran kan pé ah, ah, ikú o ikú ti dé o pẹ̀lú torí ìnira kan sí kejì tó bá tó bá tiẹ̀ wá di wípé ìnira tí ń kàn yìí ó tiẹ̀ fẹ́ dóńgòrí ẹ̀mí rẹ̀ ní tí ó máa sọ ni wípé allahumma ọlọ́run mi o jẹ́ máa sẹ̀mí idha kanati wafatu khayran li alásọ̀tara jẹ́ máa sẹ̀mí lókùrúgbà tó jẹ́ pé kí n máa sẹ̀mí olólóore fún mi wàtàwọ́fàní sípamí ìgbà da á tó pàkíyèsí wa sí bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún jẹ́ òye wa wípé ikú tá à ń sọ pé ká máa múra lẹ́dẹ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé yóò máa mú ẹnì kọ̀ọ̀kan wa máa tún ìwà ọwọ́ rẹ̀ ṣe máa yẹ gbogbo sẹ́kọ̀ọ̀kan sí kejì tí ó máa ṣe lọ́wọ́ eléyìí ni tí pàkíyèsí wa sí ká sì tètè ká múra lókùrúgba tí a bá ń sẹ̀mí lọ́wọ́ yìí ká mọ̀ wípé a sì wà lórí oore tọ́ga tọ́pọ̀ torí pé tí ẹ̀mí bá ti bọ́ pẹ́rẹ́ èèyàn ò lè padà síbẹ̀ mọ́ ẹnìkan ò sì lè dẹ́mi ẹnìkan padà tó ayé pẹ́ nìkan tiẹ̀ lè dẹ́mi padà nígbà tí kú bá fẹ́ dé ni nígbà Ibrahim muhammed sasram tó fẹ́ dákẹ́ ó yẹ káàní bí o lè pòun ọ́ dẹ́mi ọmọ yìí padà nígbà tí sàn lọ rí ọmọ ibi tí ń bá tọ́jú rẹ̀ ojú ẹsẹ̀ ẹ̀mí ọmọ yìí bọ́ omi ń bòrè lójú àwọn sasram jọ náà lọ́hùn tó ń ti bẹ́ẹ̀ náà ǹjẹ́ ànábì lè rẹ́mi ìdá padà amsan ò lè rẹ́mi ìdá padà ìyàwó ànábì kú lójú àwọn sàsàlám àìmọye ọmọ rẹ̀ ló kú lójú rẹ̀ kọ́dà ẹ̀yà òórò kan péré ní gbogbo ọmọ rẹ̀ pátá tó bí òun náà lọ́gbẹ̀yìn rẹ̀ tó ìyá wa Fatima kọ́dà bí oṣù mẹ́fà tí Ansan tó papòdà náà òun náà ìyá Fatima náà náà tó papòdà nígbà tí Ansan ṣẹ̀ṣẹ̀ kí ni o tó papòdà tán fún díẹ̀ yìí ẹ̀jẹ̀ á mọ̀ wípé ntọ́lọ̀ ń ti parí lórí ọmọ nàbí Ádámà ò ní ọ̀rọ̀ ọkú ntẹ̀yàn wá nídìí ònìkéyìn ọmọ sálápá ń tètè láti lọ rèé máa wábò ní òṣèré ojú rẹ ọlọ́wọ́n ọba ṣáájú kásìkò náà tó dé eléyìí ni nǹkan tí ó jóore tí ó sì máa ṣẹ́kù nítorí pé owó òkòwò ẹnìkọ̀ọ̀kan òun náà ní ẹ̀mí rẹ̀ ìsẹ̀mí rẹ̀ ibi tí ó ti lo owó òkòwò náà tọ̀jọ́jà rẹ̀ òun náà láyé tá a jọ ná lọ́yìí ọlọ́run jọ̀jà rẹ̀ mẹ́jẹ̀ á sí owó òkòwò náà nà nà kùnà o mẹ́jẹ̀ á nà dànù o ayé ọ̀nà tá a wà náà mẹ́jẹ̀ òjò ibú fún wa jẹ́ á tán sórí ìyọnu rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn tá a jọ ń gbọ́ra wa yìí náà jẹ́ á tán sórí ìyọnu ìjọ kan náà ni ó di wẹ́ẹ́kẹ́ bá a lówó a ó ṣe wẹ́ẹ́kẹ́ bá a ò lówó a ó ṣe wẹ́ẹ́kẹ́ bá a kọ́lé a ó ṣe wẹ́ẹ́kẹ́ bá a ò kọ́lé a ó ṣe wẹ́ẹ́kẹ́ bá a bímọ a ó ṣe wẹ́ẹ́kẹ́ bá a ò bímọ a ó ṣe wẹ́ẹ́kẹ́ mo bè kó mo mà bá dán ojú mi là Yusuf rẹwà púpọ̀ nínú ànábì ìjọ kan náà la ó ṣe wẹ́kẹ́. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ àlékún ká ti gẹ̀fà nàbí sallallahu alaihi wasallam eléyìí ni ètò yín ètò wa dáwàtul haq ìpèpè òdodo èyí tí wọn lù ú tí mọ́tẹ́sì gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti mọ́sáàsì yànnà bódìjà central mosque kọ́lọ̀n kó jẹ́ kárí àwọn ìsítàṣù wa sulaiman muhammed awal amúbíyẹyà kọ́lọ̀n kó jẹ́ kárí wọn pẹ́ wọ́n ti jẹ́ kó yé wa yí pé ká má ti torí pé àfẹ́ kó àbáfẹ́ sún ọjọ́ mọ́wájú káwa di ẹlẹ́bọ nítorí rẹ̀ èèyàn lọ sògùn ni o ntọ́balẹ̀ ó ṣe ni o níjọ́ kan náà ni a padà ṣe wẹ́kẹ́ tí wọ́n padà gbé kálukú sínú sàárè kámọ́tì torí eléyìí káwá dẹni tí yọ pa nǹkan mọ́ Allah subhanahu wa ta'ala bákan náà èèyàn sì lè fi ọjọ́ ọlọ́jọ́ lọ tó ta wálé nìkan fọjọ́ ọlọ́jọ́ lọ ta ní ọba ló ń tọ́sẹ́ kù so ẹnìkan kan ò fún ọjọ́ ọlọ́jọ́ lọ wọ́n ti ní ẹ̀mí kan ò ní jáde láyé àfikọ́ jẹ́ pé gbogbo ń kádàrà fún náà rísìkì yọ ọ̀nà tán lórílẹ̀ ńgbà kírẹ́dìtì yẹn bá tán òní ó sì mọ yọ expire kálukú ló ní expiring date sóńgbà wa ti expire báyìí kò sí ní tó lè mú dúró mọ́ kọ́lọ́n kó jẹ́ ká pàdé lẹ́yìn tí sí ẹnì kọ̀ọ̀kan wa ní yàrá Bódìjà Central Mosque a ní àwọn ọmọ kéékèèké tí wọ́n há alukur'an tá a mọ̀ sí madu tafiz alukur'an níbi tí àwọn ti ń gbé alukur'an sí orí so láti ọmọ ọdún mẹ́fà sí ìgbà tí wọ́n fi parí primary school ọmọ ó ti háàdù Quran sórí wọn ó sì tún mọ ìwé ti ayé tòde tòní so àwa tá a bá fẹ́ mú àmọ́ wa ká tún máa pè wá náà bákan náà ilé kí Umaru Daril Hadith tá ti ń kọ́ nípa èdè lárúbáwá nìkan sọ so àti tó jẹ mọ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa fún àwọn àgbàlagbà ilé ike ó pure ilé ike lásán tí ò sí ìwé níbẹ̀ eléyìí náà tó Ramadan ìní àwọlé inú ọdún ni àwọ̀ báyìí gbogbo àwọn nǹkan yìí tá a bá fẹ́ máa béèrè lẹ́kùnrẹ́rẹ́ ká máa pò wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero fifty ninety one fifty eight sixty five bákan náà zero seven zero sixty six fifty five seventy thirty six àwọn tájú wà nínú lágbára lálẹ́ tòní àwọn náà ni àfàwà ismail ẹ̀rọ àlà wọn bẹ pẹ̀lú wa ṣéwà abdulrasaq arúgbólosúnà àjọ àpapọ̀ ni ẹni tí ń tẹ bọ́tìnì náà ni àfàwà badmus ẹni rẹ bákan náà ń tọ́ darí ètò sulaiman ibrahim abu ibrahim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.